Yahweh, Yahweh, Yahweh, Yahweh, Yahweh, Yahweh, Yahweh. Hey, He's the name. Yahweh, Yahweh, that is your name. You never change. Yahweh, Yahweh, that is your name. You never change. Fresh FM nìbàdàn la Fresh 105.9 FM professionalism nurtured by experience. ìkànnì fresh one zero oh five point nine fm eléyìí tó kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn akó sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ̀ nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra ká tó lọ darapọ̀ mọ́ ètò tọ́pọ́n sọ́kàn wákàtí kan pẹ̀lú ọlọ́run pẹ̀lú pásítọ̀ ṣeun oyèwòsì oníwàásù ẹ̀já tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ wisdom t-shirt iléeṣẹ́ tó ń pèsè àwọn aṣọ t-shirt lóríṣiríṣi lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àwọn èròjà tó jẹ́ ojúlówó wọ́n nílò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ aránṣọ tí wọ́n lè rán aṣọ t-shirt dáadáa èèyàn bíi àádọ́ta níye ó ní àwọn òṣìṣẹ́ tí wọ́n nílò ẹni yòówù tó bá ṣetán láti ṣiṣẹ́ wọ́n lè kàn sí ọ́fíìsì Wisdom t-shirt making factory tó wà ní nọ́mbà fifty Ọ̀yọ́ road ládojúkọ community grammar school tàbí kí wọ́n pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three five seven one two two one seven zero eight zero three five seven one two two one seven tàbí zero eight zero six five eight four one eight two zero lẹ́ẹ̀kan sí zero eight zero three five zero zero eight zero six five eight four one eight two zero àwọn àlàkalẹ̀ owó àmúrelé tó jọjú ó sì wà ńlẹ̀ fáwọn èèyàn tó bá ṣe tán láti ṣiṣẹ́ ẹ má gbàgbé láti kàn sí iléeṣẹ́ Wisdom t-shirt iléeṣẹ́ tó ń pèsè aṣọ t-shirt lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan zero eight zero six five eight four one eight two zero ẹ ṣé àwọn ọmọ rẹ ti yín o. Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy. Wisdom T-shirt making factory in Nigeria producers of wisdom wares are looking for competent tailors to the tune of 50 workers. If you're interested, you can report to our administrative office building at number 50 Oyo Road, opposite Community Grammar School. Telephone 080 35 71 2217 080 35

right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9 Ibadan. Ìbàdàn kí sọ Fresh FM nìbàdàn làwà. má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlọ̀ àbá tún máa wí nírú àkókò báyìí. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ́tún ti ń gbọ́ wa báyìí ẹ mà ṣe o ẹ̀yin tá a jọ rìnrìn àjò náà látàdó èkìtì dábẹ́kúta ó ní mo ṣe máa ń sọ pé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa ìrìn àjò náà tún yá báyìí wákàtí kan pẹ̀lú ọlọ́run. àlejò mi tá a jọ máa rìnrìn àjò wọ́n ti wà nínú ilé. mo fẹ́ kí gbogbo wa ká darapọ̀ mọ́ ìrìn àjò náà. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa mo tiẹ̀ tún fẹ́ kẹ́ lọ sórí àtẹ Facebook wa Fresh FM Ìbàdàn kẹ́ ẹ lọ wo àlejò mi. a ti máa ń sọ̀rọ̀ pé a kà pé ẹ̀rí ńgbà tí mò ń sọ̀tàn bàbá àpòstélì Joseph Ayọ̀ Babaọlá gẹ́gẹ́ bá a ti gbọ́ gẹ́gẹ́ bá a ti kà wọ́n ní wọ́n sọ akà òní ṣùgbọ́n bàbá tá a jọ fẹ́ rìnrìn àjò yìí gbogbo ẹ̀ ló ṣojú wọn èmi ò wá ní bèrè ìtàn bàbá àpòstù àwọn nǹkan tó ṣẹlẹ̀ lójú wọn tó ṣẹlẹ̀ lójú wọn bàbá ò dẹ̀ dàgbà rárá púpọ̀ púpọ̀ ọmọ kékeré ni wọ́n. òun náà ló ṣe máa ń da kéèyàn ní bàbá bàbá kí bàbá ni ò da mo tún jọ lá bàbá mi náà ni torí ń gba bàbá pf wá tí a jọ sọ̀rọ̀ wọ́n ní bàbá one forty five eh one forty five years wọ́n ní màá pè wọ́n mo ní ṣé wọ́n á wá wọ́n ní wọ́n á wá mo ní one forty five years. bàbá wa nù stúdíò pẹ̀lú wa ṣùgbọ́n nínú àkọsílẹ̀ àti nínú ìfọ̀rọ̀wérọ̀ bàbá ní àwọn pé ọmọ ọdún mọ́kàndínlógún nineteen years nígbà low cost inversion ní nàìjíríà nígbà tí esu bóyá tó jẹ oko tó gbàgbóró èmi wá yọ nineteen kúrò nu nineteen oh one nígbà tá a lọ wò ó àkókò ìgbà yẹn ó jẹ́ nineteen oh one so mo wá lè sọ pé a bí bàbá ní eighteen eighty two nígbà tí mo wá gbé jáde pásítọ̀ ṣé oyè òsì ló ń ṣèṣirò tiẹ̀ o ẹ̀yin ẹbí ọ̀rẹ́ ẹ má bínú o bàbá mi pf wá ẹ má bínú o nígbà mo wá yọ eighteen eighty two kúrò nu twenty twenty one mo á rí pọ́ ọmọ kékeré ni wọ́n one thirty nine years ní ṣírò tèmi ló fún yín bàbá mi fi ẹ̀fọ́ wá mi ní one forty five fún yín mi ní òjẹ́ bẹ́ẹ̀ ọlá yín náà mo jẹ o. ṣé ẹ rí pọ́ ọmọ kékeré ni wọ́n ní ayé tá a wà yìí so ìdí tó gbọ́dọ̀ darapọ̀ mọ́ ìrìn àjò yẹn nìyẹn gbogbo ẹni tẹ́ ti wà pẹ̀lú wa lórí Facebook ẹ bá mi share ẹ bá mi share bàbá máa gbàdúrà ìfàmì ó yàn wà nù lé májẹ̀mú ìjọ apostoli Christ Apostolic Church ó wà nínú ilé ọlọ́run babalọ́lá wà nínú ilé bàbá dẹ̀ máa gbàdúrà fún wa ó dẹ̀ mọ̀ pé bó bá ti ẹ̀yin ẹ̀mí kúkúrú nígbà tí àrùn etí bá ń wá látọ̀dọ̀ ẹlẹ́mìí gígùn mo mọ̀ pé ẹ̀mí àgùn ìwọ náà pe àwọn ọmọ rẹ kí àwọn ìránṣẹ́ ọlọ́run kọ́ pe àwọn ọmọ ìjọ kí àwọn ọmọ ìjọ pe ìránṣẹ́ ọlọ́run dáàdì mo fẹ́ kẹ́ gbọ́ àná with God lẹ́nu àwọn bàbá náà ló máa gbàdúrà ṣùgbọ́n ká tó gbàdúrà ẹjẹ́ àti júbà amájẹ̀mú tó wà nínú orúkọ yẹn láti ọ̀dọ̀ Daddy Power of Praise orúkọ ńlá. náà ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí àwọn bàbá bá ń gbàdúrà pẹ̀lú wa. orúkọ jésù. àmín. orúkọ jésù. àmín. bí gbogbo tí ẹ ti ń gbọ́ wa àdúrà yín ọgbà. àmín. ẹ ó ṣoríire. àmín. ẹ̀mí yóò gùn. àmín. ẹnu kọ àìsọjọ́. àmín. ẹ dàgbà. àmín. ẹ dàrúgbó. àmín ọmọ mọ́mọ́ yìí. àmín. yóò dára fún yín. àmín. àmì àdúrà tí ẹ ń ṣe yìí bí ẹ ń jíjẹ yìí ilé ọmọ onítọ̀hún yìí wá. àmín. ilé ọmọ onítọ̀hún yìí wá. àmín. ayọ̀ ọmọ onítọ̀hún wá. àmín. bẹ́ẹ̀ ni yóò rí. àmín. àṣegorí ẹ̀. àmín. oyípadà. àmín. Jésù olúwa wa. àmín àmín ah. àmín lórúkọ jésù. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Ogo. ògo. àdáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. àdáwọ̀ with God tó ti dé sẹ́ òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé. orúkọ àlejò mi ni evangelist prophet David ẹni ayéwu. ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. lára àwọn tọ́jú ìrìn àjò láti òkúta iyebíye kó tó di pé wọ́n wá dúró sórí Christ Apostolic Church. ibẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ọ̀rọ̀ pọ̀ tá a máa tú àkókò dẹ̀ kéré ẹ dẹ̀ mọ̀ pé bàbá mi pf wá àwọn láàndóva gbogbo ẹ̀ lé lọ́wọ́ so ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ dapọ̀ pẹ̀lú wa yẹn ẹ máa láìkẹ́ ẹ máa ṣíà ẹ ẹ bá mi ṣíà ẹ dáadáa. àti tẹ́tí brothers and sisters are you ready we are all ready. ọmọ ìlú wo ni bàbá evangelist prophet david ẹni ayéwu. ìlú wà ọmọ èrúwà ẹni tó bá ti gbọ́nú àdúrà gan tó bá ti ń gbọ́ bí bàbá ṣe ń sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan á ti mọ̀ pé òkè ògùn ẹni ọmọ èrúwà ni bàbá wa David ẹni ayéwu. ẹ já lọ sí ẹ̀ka ìpolówó ọjà ká wá wọnú ètò lọ gangan. Ìbàdàn kí ni so Fresh FM My husband, at the hospital today, the nurse said it would be good for me to rest after this baby before having another pregnancy. She said it will allow my body to heal and recover fully. My friend Papa Junior said the same thing to me the other day. He even told me they are using family planning for childbirth spacing and to prevent unplanned pregnancy. Yes, family planning. That is what the nurse called it. She said there are different methods of family planning to choose from and that any one I choose is safe and effective active and that I can get pregnant again anytime we decide to. She even said they will give me counseling on all the methods before I make my choice. Family planning is a safe and effective way for childbirth spacing and to prevent unplanned pregnancies. For confidential information and counseling on pregnancy planning, call the toll-free contact center on 80 0 or visit any hospital with a green dot logo to take up a method. This message is brought to you by the Federal Ministry of Health and Mary Stopes Nigeria with support from the Danish government. self-injectable contraceptive while searching for contraceptive options online. My first reaction was, wow, women can actually inject themselves? Imagine that. No more cues or judgmental aunties waiting at the clinic. I decided to try it because it prevents pregnancy for three months with just one injection. Also, anyone can do it from anywhere they feel comfortable after being trained by a healthcare provider. I was a tad bit scared the first time I self injected since needles has always made me uncomfortable, but I found it very easy and less painful than a normal injection. Now, I have gained a lot more confidence in myself. Self inject contraceptive has put power in my hands. I feel more in control of my body, my time, and my future. Would you like to explore your contraceptive options and find out more about self injections? Call us today by dialing 321 or visit discoveryourpower.org for more information. This message is supported by Health Promotion Division, Federal Ministry of Health. my husband the nurse tell me for hospital today say he day good make i rest after this speaking before i carry another belly. my friend baba junior talk the same thing oh. say you no good for woman to be born born like that him talk say na family planning him and him madam dey do to make gap dey between their pikin. family planning. dat mm-hmm. na wetin di nurse call am e say many ways dey to do dis family planning and anyone wey i choose e dey safe and e dey work wella say dem go give me correct advice before i go choose di one no go fit my body. family planning dey safe and na ogbonge way to space your pikin and to helep make sure say surprise belle no shele to collect informate wey dey confidential with better advice about family planning make you call this number free of charge 080 000 22252 and you fit waka visit any hospital wey get the green dot logo This message na from the federal ministry of health and marie stops nigeria with support from the government of Denmark. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. mo kí wa pé a káàbọ̀ padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá lórí Facebook wa ẹ máa rí fọ́tò tí bàbá yà pẹ̀lú àwọn bàbá àwọn ni nọ́mbà one wà lára aṣọ wọn ìdí ni ẹ̀tọ́ fi nọ́mbà one sí araṣọ wọn bàbá apostle Joseph Ayọ̀ Babalọ́lá àwọn ni nọ́mbà two ẹ máa rí bàbá Babájídé lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá apostle bàbá mẹ́ta ẹ̀ ṣe gbogbo àwọn bàbá àbá torí ẹ̀yin lọ sórí Facebook kẹ́ ẹ wo gbogbo ìjókòó wọn gbogbo ètò yìí dẹ̀ rèé ẹ tún lè máa wojú àwọn bàbá ẹ jọ ẹ̀yin tẹ́ ti dapọ̀ pẹ̀lú wa mo fẹ́ kẹ́ ẹ ṣí àìtẹ́ bá ní ìbéèrè ẹ máa béèrè lórí Facebook a máa bi bàbá nígbà tó bá ta oko màá ṣe ojú òpó sílẹ̀ àwọn tó wà nílé láti béèrè ìbéèrè bàbá dẹ̀ máa súre wọ́n á gbàdúrà pẹ̀lú gbogbo wa. àdáwọ̀ wìtọ́ tó ti dé sẹ́ òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ẹ ẹ bá mi ṣe ẹ̀ dáadáa ẹ̀kọ́ ó pọ̀ nínú ìrìn àjò yìí dádì prophet and evangelist David ẹni ayé wù mo kí yín lẹ́ǹkan sí ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ má bínú fún béèrè tí mo fẹ́ béèrè torí kó má dàbí pé ohun tí mo mọ̀ mo tún bí yín ṣùgbọ́n mo fẹ́ kí ó yé àwọn ará ilé dáadáa ṣé ẹ mọ bàbá àpọ́stù lójúkorojú. mo mọ̀ ọ́. ẹ mọ̀ wọ́n lójúkorojú dáadáa. bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ jọ rìnrìn àjò dáadáa. bẹ́ẹ̀ ni. nínú ìwé yín tẹ́ kọ the beginning of Pentecostal revival in Nigeria ẹ sọ oríṣiríṣi nípa àwọn èèyàn dáadáa màá wá mú lára àwọn ọ̀rọ̀ yín màá fi béèrè béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ wá bá mi ṣàlàyé ẹ̀ dáadáa kó yé èmi àtàwọn èèyàn tó wà nílé ṣùgbọ́n jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín a gbọ́ mo wá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbà kan bàbá àpòstù ń travel lọ ọkọ̀ wa bàjẹ́ tí wọ́n ní kò lè ṣiṣẹ́ níbo ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kí ni bàbá apọ́sítù dẹ̀ ṣe ìyẹn apọ́sítù Joseph Ayọ̀ Babalọ́lá. ó kù ní ẹdẹ ní ẹdẹ. ní hmm. ẹdẹ nígbà tọkọ wa náà tọkọ bàjẹ́ kí ni bàbá ṣe. ó ní ah, ìwà ọ mẹkáníìkì òdi ọ̀run. wọ́n ní sọ̀kalẹ̀ wa. mẹkáníìkì òdi ọ̀run. a ní mẹkáníìkì ah, ibi ìṣe ọ̀pọ̀ tó ń ṣe tó ń sọ ṣe ṣùgbọ́n wàá tún ṣe wọ́n pè pé ẹ̀yin mẹkáníìkì òdi ọ̀run ẹ wá tún mọ́tò yìí ṣe hmm. kí wá ló ṣẹlẹ̀. mẹkáníìkì bẹ lórí ọ̀run o hmm. mẹkáníìkì mẹkáníìkì wà lóde ọ̀run ó wà dáadáa ẹ lè confam ẹ̀ pàwọn áńgẹ́lì tí wọ́n mọṣẹ́ ju mẹkáníìkì ayé lọ wà kí wá ló ṣẹlẹ̀. mọ́tò tó yín lò títí egú kọ̀ọ̀pọ̀ àrùn èrí hmm títí tí bàbá fi kú mọ́tò tó ń lò wọn ò parọ́ ẹ̀ kò dẹ̀ bàjẹ́. takíyẹlé lè kò parọ́ ẹ̀ rí. bàbá ọba kíyẹlé náà mọ́tò wọn náà tí ẹdẹ tẹ̀ ń sọ lọ yẹn kí wàá ló ṣẹlẹ̀ ńgbà tó ní àwọn mẹkáníìkì ò di ọ̀run. ńgbà tí a gbogbo sọ̀kalẹ̀ tán ó ní aṣọ àwọn mọ́tò àwọn mọ́tò wọ́n ti ní kí gbogbo yín sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ mm. bàbá àpọ̀sù wa ní kẹ́ ẹ wọlé sínú mọ́tò nígbà eh. tẹ́ wá wọlé ńkọ́. mọ́tò jẹ́. mọ́tò ṣiṣẹ́. Ah! ọlọ́run àwọn bàbá wa kábíyèsí o àwọn bàbá ìgbádùn rẹ ọlọ́run jẹ́mi gbádùn ẹ̀ babalọ́lá gbádùn ẹ̀ babájídé gbádùn ẹ̀ àwọn bàbá gbádùn ẹ̀ jẹ́mi gbádùn ẹ̀ èèyàn bàbá ẹni ayéwu gbádùn ẹ̀ jẹ́kẹ́mi gbádùn ẹ̀ ọlọ́run o. ẹ̀yin náà gbàdúrà ẹni tó bá gbádùn ọlọ́run ló ráyé wà wọ́n ti ẹ̀ sọ pé jọ́kan epo tánu mọ́tò bàbá àpọ́sítù wọ́n lẹ́yìn náà wà nù mọ́tò kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. odò wà níwájú ni. bàbá àpọ́sítù sọ pé odò wà níwájú ṣé wọ́n mọ àdúgbò bẹ̀ yẹn tẹ́lẹ̀ wọn mọ bẹ̀ wọ́n kàn sọ wọ́n ní odò wà níwájú yẹn. oníkẹ́gì ṣé kẹ́gì wà. pé ṣé kẹ́gì wà. wọ́n lọ wà. wọ́n ní kẹ́gì wà. ó ní ègbé wa. pé kọ́ gbé kẹ́gì. a ti gbé wa. Hmm. ó ní ẹgbà ẹ mi wá. ẹ mi wá. wọ́n sì pọn mi omi lọ́dẹ̀ gbédè àbí petrol kó má já àwọn black market kan tó wà ládùúgbò ibẹ̀ yẹn. nígbà tó gbé omi dé. nígbà tó gbómi dé. Hmm. Hmm. petrol ló dà. petrol ló dà. petrol ló dà nígbà tí wọ́n pọn omi nínú odò hmm. tí wọ́n gbédè omi yẹn di petrol òun lẹ́dẹ̀ lò nínú ìrìn àjò yẹn ọ̀kan náà lánàá ọ̀kan náà lénìí ọ̀kan títí ayé. Mm ṣẹ́rí pé lè yàtọ̀ sí pé wọ́n ní mo sọ àwọn tó ṣojú wọn tó ṣojú wọn. nígbà tí mò ń sọ̀tàn bàbá àpòstélì mo ní àwọn èèyàn sọ pé wàhálà sírẹ́ẹ̀sì òun ló pa bàbá àpòstélì. ṣùgbọ́n òótọ́ ni. ṣùgbọ́n bàbá mẹ́dáyé ṣe bàbá mẹ́dáyé ṣe wọ́n sọ wọ́n ní ọlọ́run ti gbìyànjú láti mú bàbá àpòstélì lọ lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé wọ́n wá padà sùn nínú olúwa wọ́n nìkan ṣojú yín pé tó jẹ́ pé bàbá ń ṣèsọjí lọ́wọ́ pé ẹsẹ̀ bàbá dẹ̀ ti kúrò ńlẹ̀ pé tí bàbá ti ń lọ tó jẹ́ pé ẹsẹ̀ yẹn kọ̀ kan bàbá mẹ́dàáyé ṣe kí lẹ lè sọ ń pàṣẹ lẹ́jọ́ yẹn torí wọ́n lẹ wà ń bẹ̀. bàbá mẹ́dàáyé ṣe ni ẹ lajú ẹ lajú ẹ lajú. ẹ lajú onílọ́lọ́lọ́. ó ti ń lọ bàbá fà fa bàbá àpòsù lẹ́sẹ̀ ẹsẹ̀ ti kúrò ńlẹ̀ pátápátá wọ́n ti ń lọ sọ́run ẹ wá fà wọ́n wálẹ̀ padà kí ni bàbá àpòsù tẹ́lẹ̀ sọ. Ah, ó ní ẹ ah, ah, ẹ má yọ mí lẹ́nu mọ́. ẹ má yọ mí lẹ́nu mọ́ ẹ jẹ́ kí n máa lọ tó túmọ̀ sí pé káníkì ṣe pé ẹsẹ̀ wọn kan bàbá mẹ́ta ẹ ṣe ẹ̀yin tẹ́ ti díjú tẹ̀ ń gbàdúrà báwọn náà ìbá ti lọ bó ṣe ṣẹlẹ̀ pẹ̀lú ẹnọ́kù bó ṣe ṣẹlẹ̀ pẹ̀lú èlíjà ọlọ́run àwọn bàbá wa ọlọ́run tó lágbára àní ọ̀kan náà lánàá ọ̀kan náà lénìí ọ̀kan títí ayé. ti dé sẹ́ òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ó dẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá dí odù banjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ nínú ìwé yín ẹ sọ pé bàbá lọ nínú ìrìn àjò àdúrà bàbá dẹ̀ láwọn ò ní jẹun wọ́n ní ẹni ogun kan dìde sí ìjọ CAC nígbà yẹn fún bàbá dẹ̀ ní àfitógun yẹn bá ṣẹ́ làwọn tó máa jẹun ṣùgbọ́n nù ìwé yìí ìwé tó wà lọ́wọ́ mi ẹ̀ sọ ogun tó dìde ogun wo ló dìde ní ccac nígbà tí bàbá torí ẹ wọnú àdúrà wọn ní oúnjẹ ọ̀run wá ni bàbá jẹ tí ta fi gbà wọ́n sókè pé wọ́n jó oúnjẹ tó fi ọwọ́ èèyàn sí kí ni ogun tó dìde torí ẹ kọ́nù wé. ìwòsàn láì lóògùn. ìwòsàn láì lóògùn mm. ìwòsàn láì lóògùn mm. ni àríyànjiyàn tí ó wà ẹ ṣùgbọ́n mo tún gbọ́ ìkan wípé ogun kan dìde sí Baba Odùbánjọ pé kí wọ́n má kọ́ ìjọ lẹ́kọ̀ọ́ pé torí pé orí omi ni àti bàbá pé tí wọ́n bá kọ́ ìjọ pé ó máa wó pé bàbá wa ní kò ní wó kí ni ẹ lè sọ nípa ìtàn yẹn. ẹndìbò. ẹndìbò. ẹndìbò. àwọn ni gómìnà. gómìnà òyìnbó ni o. ẹ òyìnbó àmú ti mm, mọ mm. yorùbá náà jẹ bẹ́ẹ̀. wa ọ sọ fún un pé tí ọba fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì yẹn tọ́bẹ̀ ewó tàbí tọ́bẹ̀ church òun yẹ sẹ́wọ̀n ọdún mẹ́ta. pé òun á ju bàbá wa Odùbànjọ sẹ́wọ̀n ọdún mẹ́ta pé tó bá jẹ́ pé tílé yẹn bá wó tó bá crack mm. ṣùgbọ́n bàbá ní kò lè wó. wọ́n ní kò lè wó ṣé bàbá kọ́ chọ́ọ̀chì yẹn. ọkọ o wọn kọ. ni mm. wọ́n ń pè é. Mm. ṣé kò wá kíráàkì. ọ̀la ìjọba tó fẹ́ tó fẹ́ kíráàkì tó tí wọ́n tó fẹ́ tí ọkọ ilé fẹ́ bàjẹ́. wọ́n ní ilẹ̀ ń mì wọ́n ní ilẹ̀ ń mì ó wá crack ni bàbá wa ní àwọn fẹ́ lọ tún ṣe pẹ̀lú àdúrà ni bàbá fi wọ ẹ̀jẹ̀ amú yẹn ọlọ́run dẹ̀ ṣẹ́gun yẹn wọ́n lọ́jọ́ kẹta lẹ́yìn tí bàbá sùn ni ọlọ́run ṣẹ́gun yẹn pàtó ó wà nù ìwé yín ìwé yín tó wà lọ́wọ́ mi ẹ níbi ìsìnkú bàbá Odùbanjọ ṣe wà ń bẹ̀ ẹ wà ń bẹ̀ lórí ìdúró wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbèsí sàrẹ́ sí ibojì. sí ibojì hmm. ẹ kí wàá ló ṣẹlẹ̀. àrímọ́. bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n ní bí ẹ ṣe gbé òkú bí pósí ṣe kanlẹ̀ báyìí pé àgọ́ ara yẹn dẹ̀ disappear tó túmọ̀ sí pé ọlọ́run mú ẹ̀mí lọ ó tún mú ẹran ara lọ kúò lọ́dọ̀ wa ọlọ́run gbogbo àgbáyé èmi náà ṣe kábíyèsí ẹ o. Adáwọ̀ with God tó ti dé. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Adáwọ̀ with. Àwọn èèyàn á ní oníwàásù ti mọ gbogbo ìtàn yìí ìwé bàbá tó wà lọ́wọ́ mi ni èmi ò mọ̀ omi mọ́ o ìwé tí mo kà ni wọ́n ti bàbá mi pf wá ti fún mi tipẹ́tipẹ́ níjọ́ tó lọ kí bàbá ohun tó wà lára ẹ̀ gan ni pé a book as gift for the august visitor from baba ẹni ayéwu to baba prof tó prophet pf wá bẹ́ẹ̀mi ṣe jáwé ń gbà Baba, bàbá mi ìyá dá padà nígbà mo mọ̀ pé mo wúlò ẹ̀ bàbá mi ẹ má bínú ìwé sípò tí ń kó lọ́dọ̀ yín èrè pa ní bàbá tó dáa nìyẹn so nínú ìwé yẹn ni mo ti kà the beginning of Pentecostal revival in Nigeria an eyewitness account Daniel Ọ̀rẹ́kọ̀yà ṣé ẹ mọ̀ wọ́n dáadáa. bẹ́ẹ̀ni. torí mo rí nù ìwé yín ẹ kí ni ẹ lè sọ ṣé rí àkókò ò bá wa ṣọ̀rẹ́ aago yìí dẹ̀ ń sáré àwọn èèyàn á dẹ̀ béèrè béèrè ẹ jẹ́ ń sáré sọ nǹkan tí mo kà nínú ìwé yín pé àlejò mẹ́ta yọ sí wọn pé bàbá ọmọ ẹ̀mí mọ́ gbà pé áńgẹ́lì bẹ́ẹ̀ ṣe kọ́ nínú ìwé wọ́n ní bàbá láwọn lóyún ẹ̀mí mọ́ bàbá Daniel ọ̀rẹ́ kọ̀yà wọ́n lọ́wọ́ sọ pé mo fẹ́ lọ sí Ìbàdàn lẹ́nìí màá dẹ̀ dé Ìbàdàn lẹ́nìí wọ́n ní wọ́n lọ́jọ́ mẹ́ta dẹ̀ ní Èkó sí Ìbàdàn wọ́n ní wọ́n dẹ̀ dé Ìbàdàn jọ yẹn báwo ló ṣe dé Ìbàdàn. àmọ́ o Ọlọ́run ló jẹ́ o wọ́n lọ́kọ̀ disapia wọ́n ní wọ́n dé apia nìbàdàn wọ́n nígbà tó dé ìbàdàn kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ ọba akínyẹlé tó dé. ó ṣe ìrìbọmi fún wọn. ọba akínyẹlé ṣe ìrìbọmi fún wọn. wọ́n ní wọ́n aláwọn fẹ́ dọ́dọ̀ babalọ́lá níléṣà wọ́n lọ́ba akínyẹlé wá fún wọn ló kọ́ fi wọ àmì wọ mọ́tò wọ́n lọ́ dẹ̀ disapia wọ́n tún apia lọ́dọ̀ babalọ́lá disapia apia wọ́n ní wọ́n dé apia lọ́dọ̀ babalọ́lá nígbà tó dé ọ̀dọ̀ babalọ́lá kí ló ní baba apostle So ó lè èèyàn òun ló lè yìí. èèyàn òun ló lè yìí. Hmm, pé èèyàn òun ló dé yìí. onímọ̀ nímọ̀ yìí nímọ̀ yìí ọba lákẹ́. ọ̀nà hmm. abábíyàn kọjá ọba bẹ́ẹ̀ kọjá ó sì lọ wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ tún disapia lọ́ wá fi dé òkè bọ́là wọ́n wá sọ wọ́n nígbà tó dókè bọ́là wọ́n ní wọ́n mú nǹkan kan dókè bọ́là ṣùgbọ́n lójijì ni aago àti ọ̀pá eh. ló dọ́wọ́ wọn ó wà nù ìwé yìí báwo ló ṣe dọ́wọ́ wọn. láti òdi ọ̀run ló sọ̀rọ̀ àlẹ́ wa. láti òdi ọ̀run. Hmm. wọ́n ní wọ́n wá. jọ́sítọ́ sì kú. Eh. àrímọ́. Ah, ẹ má ti lọ ìjọ tí wọ́n kú àti ìlọ́jọ́ tó kú ah. Òkè Bọ́là ìṣẹ̀lẹ̀ Òkè Bọ́là ẹ̀kọ́ nùwé ọwọ́ yín ẹni wọ́n bá ń lago pé wòmí sàn èmi á sàn gbàmí là èmi á là pé bíṣẹ́ ìyanu ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ni ẹ pé ìsọjí òkè bọ́là ẹ kí wàá lẹ lè sọ nípa òkú àbẹ̀wò òkú àbẹ̀wò lókè bọ́là kí lẹ lè sọ. èmi tí mo lè sọ ni pé bàbá ẹni kó máa fẹ́ àbẹ̀wò. bàbá tó bí àbẹ̀wò ó ní kó máa fẹ́ kí ọkọ tó fẹ́ kó máa fẹ́. wọ́n tọ́ bá ti kú tọ́ ìwé kú láyé láyé láyé láyé ó ń rò síbi jọ́ gbogbo ìgbà hmm. tó nípa òun náà ó ní òsèrú jọ́. ṣé ìgbà tẹ́ni ẹ wá fẹ́ àbẹ̀ wá kú pẹ̀lú oyún. ẹ pẹ̀lú oyún. wọ́n ní lẹ́yìn ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ni wọ́n wá gbọ́ pé Sọjí ń lọ lókè bọ́là kí wá ló ṣẹlẹ̀. wọ́n ní àwọn àbúrò wa wọ́n rọ̀ sí òkè bọ́là nígbà tí wọ́n sí òkè bọ́là wọ́n gbé gbàmí ní gbàdúrà wòmí sàn wòmí sàn. gbàmí là èmi àlà wòmí sàn èmi àsàn gbàmí là èmi àlà. ebi tí agbèdìyú ibẹ̀ ní ọgbẹ́ sẹ́ òkú àbẹ̀wò sí àárín ibi tí eh, eh, ọ̀rẹ́ kan yá wa. níbi tí ọ̀rẹ́ kan yá wa wọ́n tẹ òkú yẹn síbẹ̀. Hmm. òun náà di yú ni nígbà tí àbẹ̀wò kìí ṣọ́ báyìí ọjà nínú àgọ́ hmm. ọ̀sán ṣọ́ báyìí. Hmm. ó jáde nínú àgọ́ ó ṣe ẹ̀sẹ̀ báyìí ó jáde nínú àgọ́ ó ṣe ẹ̀sẹ̀ báyìí ó jáde nínú àgọ́. bí àbẹ̀bí ṣe jí nìyẹn bí àbẹ̀wò ti jí àbẹ̀wò àbẹ̀wò ṣe jí nìyẹn ọlọ́run àwọn bàbá wa. brothers and sisters are you ready we are all ready àti tẹ́tí nítorí pé ìtọ́kọ̀ ìtọ́kọ̀ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìníjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́. pásítọ̀ ṣe àtọ́ṣe oyè èwòsì oníwàásù látọ̀kùn ètò. ẹ jẹ́ ń sáré mú ẹlẹ́ǹkẹta ọba akínyẹlé ẹ̀kọ́ nínú ìwé ọ̀dọ́ yín pé wọ́n ń ṣe pé níjẹ̀bú òde pé wọ́n ń ṣe alágẹmọ ọjọ́ méje tó fẹ́ fi ṣe ìpà tó fẹ́ fi ṣe alágẹmọ wọ́n ní kò sí movement pé kí gbogbo èèyàn má jáde ọba akínyẹlé wá sọ pé ẹ fẹ́ lọ ṣèsọjí níbẹ̀ nínú ìwé yìnyẹn ẹlẹ́ẹ̀dẹ̀ ṣèsọjí níbẹ̀ pébi tẹ́ ti ń ṣèsọjí inú bí alágẹmọ pé àwọn wo lọ kóra wọn jọ wọn wá wá bá yín níbẹ̀ kí lálágẹmọ ṣe ń gbà tó dọ́dọ̀ yín. ọgbẹ́ ìgbàkọ. ìgbàkọ. ìmáfi gbẹ̀jẹ̀ la wọn. ìgbàkọ tó máa fi ń gbẹ̀jẹ̀. ẹ wọ́n ó nà sí ẹ̀yin onísọjí eh, ẹtú ẹ̀yin bíi mélòó tẹ wà ń bẹ̀. a kò díẹ̀. Hmm. kí wàá lẹ́yìn ṣe. àwọn tí o ti mọ tí ọmọ lọ wọn wá pé à ń fẹ́ wo. ohun tó máa ṣẹlẹ̀ gbogbo wọn wá tò sẹ́yìn eh. ọba akínyẹlé wà wájú. ó máa gbàdúrà gbàdé ó agẹmọ wọn ni ó jáde ó ní ẹ máa ní àgbàdúrà wọn àgbàdúrà pé olùlàwò ń sàn olùlàwò ń là olùlàwò ń sàn eh, nígbà tó ń yẹ. sọ nígbà tá a gẹmọ náà. wọn bí ọmọ ń Hmm? wọ́n bí ọmọ jọ náà o. ní jọ náà àwọn tí fẹ́ẹ́ bí ọmọ. àwọn tó di oyún mọ́ tó di oyún mọ́ nínú wọ́n bí mọ́. Hmm. wọ́n bí ọmọ tó yé. nígbà tí wọ́n wá na ìgbà kọ torí àkókò ni mò ń lò wò dá díbítà dẹ̀ ń lọ́pọ̀ nígbà tí alágẹmọ na ìgbà kọ kí ló ṣẹlẹ̀ kò rí nǹkankan bù kò rí nǹkankan bù hmm. wọ́n ní jọ́ náà ló kú wọ́n lẹ bá bẹ̀rẹ̀ orin ẹ bá ń kọrin láàrin ìlú ṣẹ́ rántí orin tẹ kọ́njọ́ yẹn ó wà nù ìwé yín. ẹ bá mi yọ Jésù ti jẹgun fún mi ẹ bá mi yọ jésù ṣẹ́gun fún mi ègbé alágàmọ́ olóràn mi ẹ̀bà mi yọ jésù ṣẹ́gun fún mi. ẹ kọ́lẹ̀ nǹkan sí. ẹ̀bà mi yọ jésù ṣẹ́gun fún mi ẹ̀bà mi yọ jésù ṣẹ́gun fún mi ègbé alágàmọ́ olóràn mi ẹ̀bà mi yọ jésù ṣẹ́gun. jésù ṣẹ́gun fèmí náà èpè ẹ̀mí òkùnkùn lè rìn mí náà mọ́. àdáwọ̀ with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Àdáwọ̀ with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Mi ẹ má jẹ́ kí n tí kúrò lórí ti ọba Akínyẹlé àwọn sítórì pọ̀ ń bẹ̀ ìwé yìí ẹ ẹ ṣoore ọ̀fẹ́ kan fún mi ẹ kó lẹ́nu Fresh FM àwọn tó bá fẹ́ wọn á lè wá máa pick ẹ̀ the beginning of Pentecostal revival in Nigeria an eyewitness account ẹ jẹ́ kí n mú ẹyọ kan sí nígbà tí ọba Kínyẹlé tí wọ́n sùn ẹ kọ́ síbẹ̀ wípé broda Yémókin broda Musan àgbà broda Musan kékeré Akíndélé Ọ̀jẹ̀délé àtẹ̀yìn náà ẹlẹ́ẹ̀dẹ̀ ń gbàdúrà tí tó fi di aago mẹ́rin ijọ́ kejì pé kí wọ́n jí dìde ṣé wọ́n wá jí. ó yí o. nígbà tó jí kí ló ṣẹlẹ̀. ó yí o ní o a ọ̀run mà ṣe o ó ní okùn dá mẹ́wàá. rárá o rárá o bẹ́ẹ̀ ṣe kọ́nù ìwé kan ẹni gbogbo òwú tó fi sí mú. ọyọ wọn yọ òwú mú. ọyọ òwú mú. etí ẹyìn e, e, òwú sí mi lọ́wọ́ àti ẹsẹ̀ pé kí ọmọ ọmọ bá wú. Hmm. kí wàá ni wọ́n sọ. ọwọ́ òǹdè ni o ó dìde ó sì yọ kí wàá lọ sọ fúyà lẹ òwú fúyà lọ jẹ òwú hmm. ngbọjọ inú wa dùn yá àdúgbò àdúgbò àdúgbò. inú yìí ti dùn ẹ́ ń dúpẹ́ pé olúwa ó ṣe olúwa ó ṣe kí wàá ló ṣẹlẹ̀. ó ní ẹ má pè má pè padà mọ́. wọ́n ní ẹ má pè àwọn padà mọ́ kẹ́ ẹ má dá wọn padà mọ́. Hmm. ó ní kò bí owó yóò joyè kò bí owó hmm. ẹ ti gbọ́ ẹ ó ní kò bí owó dádì ẹ má mọ̀ jẹ́ àlọ́ bẹ̀ yẹn ah. ẹ jẹ́ àlọ́ bíi tí yóò yá torí ibi tẹ̀ ń lọ yẹn tún ti jìn so wọ́n ṣá sọ wọ́n ṣá jíǹde wọ́n wá sọ̀rọ̀ ń pa ìdámẹ́wàá àtọ rẹ hmm. tó sọ pé mo fẹ́ kẹ́ ẹ mẹ́nu lé. Eh, ó ní ìdámẹ́wàá ó kù ìdámẹ́wàá tó wọn ò dá sọ̀pọ̀. pé ó kù ìdámẹ́wàá táwọn ò dá. gbé àpòyàn wá àkótó àlùkò yìí abóyin abóyin wọ́n ti gbé fún ó sì gbúdọ̀ ìdámẹ́wàá àti yọ wọ́n sọ ibi tí ìdá mẹ́wàá yẹn wà. kò ṣeé pè nínú àpò ẹ̀wọ̀n ah. ṣe ikú o. so bí wọ́n ṣe padà níjọ́ yẹn nìyẹn. and mm. now with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ àdáwà with God tó ti dé sẹ́. òun ò ní wàásù. ẹ wo ìtàn pọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé yẹn ẹni tó bá ti rà á yóò máa sọ ohun tí mo kọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ẹnìkan ránṣẹ́ sí mi ó ní kí kábòm fún àwọn opó opó méje ní ẹgbẹ̀rún márùn-ún márùn-ún pé kí a kọ̀ fún wọn báwọn fi ṣe bẹ́ẹ̀ de ọmọ àwọn kan ṣùgbọ́n a lè ṣètò lọ́sẹ̀ tó kọjá kò dẹ̀ sí àkókò tó mo fẹ́ káwọn èèyàn méjì mẹ́ta béèrè béèrè lọ́wọ́ bàbá ṣùgbọ́n tí màá ṣe rèé opó ṣebí gbogbo bá tiẹ̀ dé bí ẹwà èdè mọ bí wọ́n ṣe máa ń àǹdù ẹ̀ nọ́mbà yìí ẹ gbọ́ nọ́mbà yìí òun ni kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì èèyàn méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ̀gì wàá dẹ̀ wá àwọn ẹwà èdè àmọ́ bí wọ́n ṣe àǹdù yín so opó ni o tó o bá dẹ̀ ṣopó o mọ̀ pé àṣẹ wà nulẹ̀ májẹ̀mú wà nulẹ̀ mọ́tò kó bára rẹ mọ́ pọkọ rẹ o tó o bá ṣopó má sẹ́ndì mẹ́sẹ̀gì kọ̀kọ́ opó ni mí or I'm a méje àkọ́kọ́ tó bá kọ́ wọlé zero eight one five one four one eight one eight two zero eight one five one four one eight one eight two lẹ́ǹkan sí zero eight one five one four one eight one eight two. ṣùgbọ́n tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. ẹ já sí ojú òpó sílẹ̀ ṣùgbọ́n ìròyìn ayọ̀ kan wà ń bẹ̀ nígbà tí èmi àti bàbá ń sọ̀rọ̀ bàbá sọ pé prógráàmù tí pásítọ̀ ṣeoyè wùsì oníwàásù fẹ́ ṣe lọ́jọ́ Wednesday ní orí òkè agbanilágbàtàn ní ìràgbìjì bàbá láwọn máa wà ń bẹ̀ gbogbo àwọn tó bá fẹ́ rí àwọn ẹ fẹ́ ṣe counseling ààyè máa wà àwọn máa rí wọn wọn làwọn dẹ̀ máa ṣèṣòro pẹ̀lú wa ní ìràgbìjì ní orí òkè agbanilágbàtàn pé àwọn máa pray fáwọn èèyàn ní ìṣòro so tó bá jẹ́ pé wọn náà lórí ọ̀fẹ́ lọ́jọ́ Wednesday tó ń bọ̀ ní on the eighteen tí wọn náà fẹ́ darapọ̀ ohun tí kò kọ̀ ṣe ni pé jẹ́ nǹkan nọ́mbà yìí fún ẹ wọ́n á lè júwe fún ẹ fẹ́ni tí ò bá tí ì òkè agbanilágbà rí ni o àti pé láti book appointment ó ṣe pàtàkì ó fẹ́ rí bàbá kọ̀ kọ nọ́mbà yìí sílẹ̀ so wọ́n á fi connect ẹ mọ́ bàbá ẹni tó bá dẹ̀ fẹ́ kọ́ júwe orí òkè agbanilágbà tán ní ìràgbìjì nọ́mbà yìí náà ni kẹ́ ẹ sílẹ̀ zero eight zero three eight three five nine seven nine zero zero eight zero three eight three five nine seven nine zero zero eight one five one four one eight one seven two zero eight one five one four one eight one seven two kì í ṣe nọ́mbà bàbá o ara àwọn òṣìṣẹ́ orí òkè agbanilágbàtàn ni o wọ́n á lè direct wọ́n á lè ti ṣe òǹkálukú ti ní nọ́mbà láti lè rí bàbá ó dẹ̀ ní iye tá a lè fààyè lẹ̀ ẹ strength bàbá ní èjì yẹn so olúwa ràn wá lọ́wọ́. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà ó máa ṣerú ẹ̀ fún ọ ìwọ̀gàn wájú wáyọ̀. bẹ́ẹ̀ni agbára Ọlọ́run tún máa yí ọwọ́ padà sí rere gẹ́gẹ́ bíi májẹ̀mú àti ìlérí ẹ̀ níbi àkànṣe ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn tó máa ń wáyé ní agbanilágbàtọ́ prayer mountain gbàǹlà àjẹgúnlẹ̀ ìrágbèjì nípínlẹ̀ Ọ̀ṣun àkòrí ìtọ́dún yìí ní ìpele tuntun new chapter alẹ́ wednesday eighteen oṣù kẹjọ august ọdún twenty twenty one yìí ni o aago mọ́kànlá àárọ̀ nípele àkọ́kọ́ aago mọ́kànlá alẹ́ táwọn fi ṣèṣe òru nípele ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ agbára máa ṣe nígbà tí Ọlọ́run bá lo àwọn ikọ̀ rẹ̀ bíi pastor precious benle prophet asheoni pastor samuel ṣèyí àfọlá fọlábí àwọn olórin ẹ̀mí the evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ agbanilágbàtọ́ praise team evangelist ìdòwú fad evangelist dèjì abidoye àtàwọn míì pastor seun oyewusi oníwàásù ni ó máa gba gbogbo yẹn lálejò lábẹ́ mi mímọ́ telephone zero eight zero three three two six eight eight four six ìwọ náà máa bọ̀ wá gbàdúrà kó o bọ́ sí ìpele ayọ̀ tó kàn rẹ ti ń gbòògbẹ fún lórí òkè agbanilágbàtọ́ prayer mountain gbàǹlà àjẹgúnlẹ̀ ìrágbèjì nípínlẹ̀ ọ̀ṣun lálẹ́ wednesday eighteen oṣù kẹjọ august ọdún yìí aago mọ́kànlá àárọ̀ nípele àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì aago mọ́kànlá alẹ́ táwọn fi ṣèṣòro jésù dúró dúró dè ọ́ lórí òkè àgbàlélágbàtàn máa bọ̀ kájọ gbàdúrà níbẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM Ìbàdàn. zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four zero nine two two two one zero five nine kì í ṣe opó la ní kọ́ pé o so àwọn tó ní ìbéèrè fáwọn bàbá hello hello. hello ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́. lẹ́ God bless you. ta ló ń pè bó lẹ ti ń pè àmì. orúkọ mi ni mrs akeji. yes ma yes ma. ẹ jọ ètò yìí à ń gbádùn rẹ gidi olúwa sì máa túbọ̀ máa ràn yín lọ́wọ́. àmì. ẹ ìwé tí ẹ sọ nípa bàbá èló ni wọ́n fẹ́ tà sí pé ibo la ti fẹ́ rira ni mo fẹ́ béèrè. ẹ béèrè dáadáa ẹ má wọrí màá dá yín lóǹkà tó parí ètò ẹ jẹ́ kémi àtàwọn bàbá sáré fi orí korí lé lórí. ẹ jẹ́ ń gba ìpè kan sí àkókò tí lọ bàbá mi pf wádẹ̀ fẹ́ súre fún wa. hello. hello. hello. God bless you sir. yes sir. ẹ yóò fi ń gbọ́ wa sílẹ̀ sir à ń gbọ́ yín dáadáa bẹ́ẹ̀ ni sà. glorious lórúkọ mi mò ń pè láti ìfẹ́sọ̀ ìbàdàn. yes sir. àǹfààní kékeré lè mi fẹ́ mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi ní ọwọ́ kan ni. bàbá máa gbàdúrà fún gbogbo wa a dẹ̀ tún máa fi nọ́mbà wọn lẹ̀ lẹ́yìn ètò ẹ lè pè wọ́n láti gbàdúrà ẹ ṣe púpọ̀ sà èmi náà láìkì yín èmi náà ti ṣe irú tẹ ẹ ṣe pẹ̀lú bàbá. ó ti dé òun ò làwọn fẹ́. so bàbá kó tó di pé màá gbé fún bàbá pf wa mo fẹ́ kẹ́ gbàdúrà fún gbogbo wa pátápátá àwọn èèyàn béèrè nípa ìwé yìí pé báwo làwọn ṣe lè rí ẹ jẹ́ kí n bá yín sọ báyìí ẹ jẹ́ bá yín sọ báyìí ní gbogbo station Fresh FM ẹ máa rí níbẹ̀ ẹ rí ní Adó ẹ rí ní Ìbàdàn ẹ rí lábẹ́kúta tẹ́báṣá ti wá tẹ́bá ìdíbẹ̀ sọ pé ẹ fẹ́ ra ìwé bàbá ẹni ayéwu one thousand naira ní the beginning of Pentecostal revival in Nigeria so màá gbàálẹ̀ lẹ́nìí màá kó fún àwọn tó wà níbí màá dẹ̀ pín sí gbogbo station wa so ibi tó bá ti súnmọ́ ẹ gbogbo Fresh FM station ẹ lọ nígbà tẹ ẹ bá kà ah, ebi ò tiẹ̀ pa bàbá náà kì í ṣòun lọ́ fẹ́ fi jẹun bọ̀ fún ẹ̀kọ́ fún ìmọ̀ àti ká tún lè mọ̀ nípa Ọlọ́run sí Olúwa máa ràn wá lọ́wọ́ bàbá mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún wa ṣùgbọ́n ẹyẹ yan wa ní ẹ̀pẹ́ lọ́sẹ̀ yìí lẹ máa rí Association of Rural Preachers à ń bọ̀ ní ẹ̀pẹ́ ní ọ̀sẹ̀ gbogbo àwọn ìlú tó so mọ́ ẹ̀pẹ́ yẹn ní gbèríko oníwàásù máa àti gbogbo àwọn ikọ̀ association of rural preachers bẹ́ẹ̀ dẹ̀ ni ẹsẹ̀ odò lóṣù yìí là ń bọ̀ tí wọ́n ti múra àti gbàlejò ṣùgbọ́n ìpèníjà kan tá a ní ìpèníjà kan tá a ní tabadẹ̀rẹ̀ ń ti ọlọ́run fi sí lọ́kàn òun ni pé gbogbo ìrìn àjò tá a fẹ́ rìn ní àkókò ìtòrọ́jọ́ mẹ́ta la máa lò gbogbo àwọn mọ́tò òdẹ̀sí ń bẹ ọkọ̀ ojú omi la fẹ́ lò ó wù wá láti ṣe ní ńláńlá mẹ́ta mánú àyẹn ni o wọ́n dẹ̀ ní èyí tó jẹ́ adrood gẹ́gẹ́ bí price tó fún mi láàrin ọ̀sẹ̀ wọ́n ní hundred thousand lẹ́yọ kan a dẹ̀ ní ìdí mẹ́ta dó a gbé sílẹ̀ fún wọn gbogbo a sì fẹ́ dé gbogbo àwọn ìlàjẹ gbogbo ẹ̀ ní future á padà wúlò fún wa hundred thousand lọ pẹyọ kan so tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn ìwọ náà lè wà nílé kó máa ṣe ìyìn rere kì í ṣe pàwọn náà wà less busy o òǹgbẹ rẹ̀ òun ló ń gbẹ wá so ọlọ́run lè lò anything tó bá fẹ́ fi support ìwọ náà lè send ẹ̀ bó jẹ́ one thousand naira one thousand lọ́nà hundred ó ti ro didi kan bó jẹ́ two thousand bó jẹ́ five thousand bọ́lọ́n bá dẹ̀ ṣe tó lè rẹ́yọ kan fún wa mẹ́ta la ṣáà nílò fún ìrìn àjò yìí ẹ ṣáà send yes sí nọ́mbà yìí i want to support ẹ send ẹ sí nọ́mbà yìí zero eight zero three three two six eight eight four six ẹ kò send yes or i want to support zero eight zero three three two six eight eight four six ó yá bàbá gbólóhùn kan ni ẹ gbàdúrà fún gbogbo èèyàn pátápátá kí n tó wá fi nọ́mbà yín síta èmi ni màá pe nọ́mbà yín ó yá bàbá ẹ gbàdúrà fún gbogbo èèyàn. orúkọ jésù. àmín. orúkọ jésù. àmín. orúkọ jésù ó la yí àti ọ̀run já. yes ohun tàbí ìpè tàbí rí ayọ̀ orúkọ yóò tá a pè tàbí rí ayọ̀ wọnú ayé wa. àmín. a ní orúkọ Jésù tàbí ìpè tàbí ní ayọ̀ orúkọ Jésù ọ̀dà ayé àtọ̀run já kò sí ti àgbẹ̀ kò sí ti òde tí orúkọ òde tọ́ba rí bẹ́ẹ̀ orúkọ Jésù wọnú ayé wa. àmín. wọ́n sọ ní ẹ̀kẹta. E ibi tí a bá wí pé orúkọ Jésù ayọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ayọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni lónìí lónìí lónìí orúkọ Jésù wọ́n tún ayé wa. àmín yóò rí bẹ́ẹ̀ àmín yóò ṣe bẹ́ẹ̀ àmín bẹ́ẹ̀ ni yóò rí àmín bẹ́ẹ̀ ni yóò sì rí àmín Jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. iyì ògo. ògo nọ́mbà bàbá rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ zero eight zero three seven one six eight zero zero nine zero eight zero three seven one six eight zero zero nine àti zero nine zero six seven five zero zero six six six zero nine zero six seven five zero zero six six six God bless you all. Why is my mama miracle? sẹ́ńtà níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ọ̀rẹ́ wo jésù kí o yè ọ̀rẹ́ wo jésù kí o yè jésù olùgbàlà ta pé kọ́ àgbélébú o ọ̀rẹ́ wo jésù kí o yè. thank you jésù olúwa òun ló wáyé fúnṣẹ́ ìgbàlá àwa ènìyàn wo jésù kí ó yè jésù olùgbàlà takàn mọ́gí wo jésù kí ó yè ọ̀rẹ́ o ẹni bá wo jésù ara mi òyìn ó yè. tọ́mọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ ò lọ́jọ́ sí nínú ìwé mímọ́ ejò amúbí iná olóhùn bù wọ́n jẹ wọ́n kígbe pé Mósè ìránṣẹ́ Olúwa Olúwa wá sọ fún Mósè wípé rọ ejò kan ara o ejò idẹ kó gbé e sókè ẹni tí ejò bá ti bù jẹ o ara kó gbójú sókè kó wo ejò idẹ yẹn o onítọ̀hún o á sì yé àgbéjésù kọ́ orí àgbélébù ẹ̀yìn tí ejò ẹ̀ṣẹ̀ tó ti bù jẹ o Jésù kí yóò yé. Jésù olùgbàlà tàgbé kọ́gi iye wa ní wíwo ẹni tá a kàn mọ́gi iye wa ní sísìnyí fún ọ ìjẹ́wọ́ ẹlẹ́sẹ̀ kó lè rí gbàlà wo ẹni lẹ́tà kan mọ́ bí fún ọ. Wo wo kò yé iye wa ní wíwo ẹni tá a kàn mọ́gí iye wa ní sísìnyí fún ọ. Bóyá ègún ìdílé ló ti bù ọ jẹ́ wo Jésù kí o yè bóyá ejò ayé olóòtí bu ọ̀sán wo Jésù kí o yè ǹjẹ́ wo ẹlẹ́sẹ̀ kó lè rè gbàlà wo ẹni tá a fún ọ orúkọ Jésù Kristi. In the name of Jesus. Jẹ́ níbikíbi tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń balẹ̀ sí lọ́wọ́ yìí. Wherever this message is getting to right now. Jẹ́ kí iṣẹ́ agbára ìwòsàn kó ṣẹlẹ̀ níbẹ̀. Let the miraculous work of healing happen there. Gbogbo ilẹ̀ orílẹ̀-èdè tó ń ṣàìsàn ẹ gba ìwòsàn. All the nations that are sick receive healing. Ìgbàlà pípé kó jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́dọ̀ yìí lónìí. True salvation to be the portion of you my hearers today. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in highest jésù olúwa wa. in jesus christ our lord. àmín. amen. gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé. all the confusion that pervades the whole world today. ó ṣe àpẹẹrẹ ìbínú ọlọ́run olódùmarè. it's an evidence of the wrath of God. mo ní olúwa. I said lord. olúwa o. oh my God. gbogbo nǹkan ọmọ ọgbọ́n. things are not easy. kò sì dẹrù o. and they are not convenient. ìlú le koko. the whole nation is hard. kò sáyọ̀ nínú ìdílé. there is no joy in the home. rúdurùdu ìdàrúdú gba gbogbo ìgboro wa kan. confusion pervades the whole street. gbogbo àwọn èèyàn lè di ẹni tó ń tọrọ jẹ báyìí. people are almost becoming beggars. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbóhùn mi tó bá pè mí. most of the people calling me. mi ò rí irú ẹ̀ rí o. I have never experienced this before. nínú àwọn ogún tí ó máa máa pè mí. out of twenty that we call me. ó fẹ́ẹ́ lè jẹ́ wípé èèyàn méjì péré. only two people. fún mi. we only request for prayer. lórí ọ̀rọ̀ ọmọ mi. concerning my children. lórí ayé mi. concerning my life. ṣùgbọ́n àwọn yòókù. but the rest. Ah. ìgbà tí tún wá retí pé kí ló fẹ́ bá mi sọ. thinking what is he or she going to discuss. bàbá. say man of God. ẹjọ́ láti ìjẹta. say man of God. a ò ma jẹun. three days ago I have not taken anything. a ò ma jẹun. we have not eaten. ah eléyìí ó rú mi lójú o. I am confused. mo gbé ọ̀rọ̀ gbogbo ènìyàn lọ síwájú olúwa. and I place the matter of human beings before God. nítorí pé. because. she mi tá a dé yìí o. at this particular point we are. ní gbogbo àwọn ìjọba sọ pé àwọn ò rójútu sí i. that the government says they have no solution. wọ́n dẹ̀ ń gbìyànjú takuntakun. and indeed they are trying their efforts. bọ́bọ́ ṣe ń gbìyànjú tó. but with their efforts. bẹ́ẹ̀ náà nìkan le sí i. things are becoming more difficult. a ṣe wa mọ́. we have been shut up. àrùn ṣe wa mọ́lé. disease have shut up inside. a ò lè jáde. we cannot go out. a ò lè wọlé. we cannot come inside. gẹ́gẹ́ bí psalm eight eight verse eight wí. just just as psalm eighty-eight verse eight says. wọ́n ní ìwà ti mú ojúlùmọ̀ mi jìnnà sí mi ìwà sì sọ mi di ìríra sí wọn. àṣé mi máa èmi kò lè jáde. Psalm 88, verse 8 Thou hast put away my acquaintance far from me. Thou hast made me an abomination unto them. I am shut up and I cannot come forth. Meditating upon the word of God. The Holy Spirit came to me. Saying. My servant. Don't you know that this is an evidence of my anger and a kind of punishment to the whole world. mo wá béèrè pé olúwa kí la ó ṣe. I asked God, God, what shall we do? olúwa wá fi ọ̀nà àbáyọ hàn mí. God showed me the way out. ọ̀nà àbáyọ náà ni pé. the way out is this. èmi á ní inú dídùn rárá pé kí ènìyàn búburú kú. do I have any pleasure for a wicked man to die? ni olúwa ọlọ́run mi wí. says my God. kò ṣe pé kí ó yí padà kúrò ní ọ̀nà búburú rẹ̀ kí ó sì yé. changed from evil ways and and live. Ezekiel eighteen twenty three ló sọ èyí. ọ̀nà àbáyọ ni eléyìí o. This is the way out. pé kí a yè. that we should live. ẹ wá olúwa ẹ̀yin ó sì rí olúwa. Seek for God and you will find God. ẹ wá olúwa ẹ̀yin ó sì yè. Seek God and you will live. ó dìgbà tá a bá wá olúwa ká tó rí olúwa bá a bá sì wá olúwa ó ń rí a ó sì yè. Until we seek God and we find him and if we see God we are going to find him and we will live. ojú olúwa kan sí àwọn. àwọn tí ń ṣe búburú láti ké ìrántí wọn kúrò lórí ilẹ̀ lolúwa wí. eyes of God is against the evil men to eliminate them from the earth. Ọlọ́run kì í ṣàdédé bínú bí ènìyàn kò bá bí nínú. God will not just get provoked if human beings do not provoke him. Ọlọ́run wá jẹ́ Ọlọ́run ìfẹ́. This our God is a God of love. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní àánú tó. As merciful as God is. Tó sì jẹ́ Ọlọ́run ìfẹ́. And he's a God of love. jùlọ. And He's so kind. Tí ó jẹ́ Ọlọ́run olùdáríjì ni. And he forgives. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ó jẹ́ Ọlọ́run ìdájọ́ òdodo. yet he is a God of the righteous judgment. kì í gbé ẹjọ́ ẹlẹ́bi fún aláre. he will never declare the guilty innocent. tàbí kí ó gbé ti aláre fún ẹlẹ́bi. innocent to be declared guilty. bẹ́ẹ̀ pẹ̀lú ni ẹnikẹ́ni kò lè dúró níwájú ìbínú rẹ̀ bí ó ti wù kí ó rí. so exactly no one can stand before the judgment of God no matter the situation. ẹ gbọ́ ohun tí seven verse eleven wí. Ọlọ́run ni onídàájọ́ òdodo. ọlọ́run sì bínú sí ènìyàn búburú lójoojúmọ́ bí òun kò bá yí padà. Psalm seven verse eleven says God judges the righteous and God is angry with the wicked every day. If he turned not he will wear his sword he has bent his bow and made it ready. ó lè dúró níwájú ìbínú rẹ. who can stand before your anger. ohun tí Nahumu orí kìíní ẹsẹ̀ kẹfà wí nìyí. this is what Nahum chapter one verse six. ó lè dúró níwájú ìbínú rẹ tàbí tí ó sì lè dúró gba gbígbóná ìbínú rẹ á da ìbínú rẹ jáde bí iná òun ó sì fọ́ àwọn àpáta. The book of Nahum chapter one verse six says who can stand before his indignation and who can abide in the fierceness of his anger his fury is poured out like fire and the rocks are thrown down by him. náà. listen to me. ṣé gbogbo àwọn ìwà búburú wọ̀nyí tí àwa èèyàn ń dá wọ̀nyí. all the wickedness we commit we human beings. lè múnú ọlọ́run gan-an dùn. can he please God. bí àwọn ọmọ bá ṣe nǹkan tí ò dá sí bàbá ẹ̀. if the children provoke the father. ṣé inú bàbá máa dùn sọ́mọ. will the father be pleased with the children. ipo tẹ́nì kọ̀ọ̀kan wá wà ní orílẹ̀-èdè sí ọlọ́run nìyẹn. this is the position every human being is before God. bàbá lè ṣe ohun tí olúwa wí. if we can obey God's instruction. dandan ni ká ọ̀nà àbáyọ. it is a must for us to find the solution. ògo mà fún ọlọ́run lókè ọ̀run. glory be to God. olúwa. Lord gbọ́ àdúrà wa. hear our prayers. kó o sì fi etí sí ẹkún wa. and listen to our tears. dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè àgbáyé. intervene in the affairs of the world. ọlọ́run mi o. oh my God. dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. intervene in the affairs of this nation Nigeria. má ṣe kọ̀ wá sílẹ̀. do not forsake us. yára láti ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run ìgbàlà mi. be quick to help us oh my Lord of salvation. èrè kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi. of what benefit is it in my blood. tàbí ẹ̀ ẹ̀jẹ̀ wa. or in our blood. tàbí ẹ̀jẹ̀ mi. or in my blood. nígbà tí gbogbo wa bá lọ sínú ihò. if all of us we go down into the pit. erùpẹ̀ ò lè yìn ọ́. the dust cannot praise God. olúwa. hear o lord. kí o sì sàánú fún wa. and have mercy upon us. olúwa. oh my God. kó o sì ràn wá lọ́wọ́. and help us. kúrò lọ́wọ́ from the sword. àti ìyàn. and famine. àti àjàkálẹ̀ àrùn. and pestilence. kó o sì sọ ìkáàánú wa di ijó fún wa. and turn our groaning to dancing. kó bọ́ aṣọ ọ̀fọ̀ kúrò lára wa. and put away the garment of mourning from our body. lórúkọ jésù kó o sì fi ayọ̀ dì wá lábúre. and use joy to empower us. mo dẹ̀ nígbàgbọ́ wípé. and I have this faith. kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò ní lókun. there is nothing that has a beginning without an end. láìpẹ́ yìí. very soon. gbogbo àgbáyé. the whole world. àtòrílẹ̀ orílẹ̀-èdè wa. and this nation. tó bẹ̀ẹ̀ sí dúpẹ́. and be giving thanks. lẹ́yìn ìdádúró. after the stoppage, lẹ́yìn ìgbà lọ́run fi òpin sínú dùrùdù yìí. after God has put an end to all this pandemic. ìsọjí àgbáyá wa bẹ̀rẹ̀. a world revival will come. níbi tí olúwa ó ti gbé fún àwọn ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ ní agbára agbára láti wa ọkọ̀ ìrere dé èbúté ògo. after God might have put an end to this pandemic God will now endow his true servants of God and prophets of God the opportunity to be able to preach the gospel and steer the ship of the affairs of the whole world. Mo ń gbàdúrà fún ilé-iṣẹ́ Fresh FM. I'm praying for this station Fresh FM. Ní orúkọ Jésù. That in the name of Jesus. Ìbànújẹ́ ò ní wọnú ilé-iṣẹ́ yìí. It will not get into this station. Ògo ni fún Ọlọ́run lókè Glory be to God in the highest. Àjọ máa gbégbá ọpẹ́ papọ̀ láìpẹ́. We will all celebrate together very soon. Ògo ni fún Ọlọ́run lókè Glory be to God in the highest. Gbèmí sí nọ́mbà yìí call the man of God on his phone line. zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ náà ni ìránṣẹ́ ọlọ́run wòlíì àti ajíhìnrere pf ọ̀wá àlàáfíà ní fún gbogbo àgbáyé